bisimilahi rahman rahim oògùn diabetes ìtọ̀ ṣúgà oògùn ìtọ̀ ṣúgà ẹ gbìyànjú ẹ bá mi gẹ́ẹ̀tì èso àbèrè ẹ rà á lọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹ sọ fún wọn bẹ́ẹ̀ náà pé ẹ nídìí ewé ẹ̀yìn olùbísowó ewé ẹ̀yìn olùbísowó èso àbèrè ẹ gún méjèèjì lágùn kó kúnná dáadáa kẹ máa fomi tó lọ́wọ́ọ́rọ́ lò láàárọ̀ àti lálẹ́ bí sínú ìlà oògùn ìtọ̀ ṣúgà tó dájú ni síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ yìí tán fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn aláìní àkáǹtì àwọn ọmọ aláìní zero one two three two one four two five four Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria ẹ̀dẹ̀ gbìyànjú kẹ́gẹ́ ti all in one by Sheikh Afagba National Herbs ó ń ṣiṣẹ́ fún àìsàn àrùn tó lé ní three hundred bẹ́ẹ̀ ni egbòogi láti Asia láti India láti China egbòogi láti Arab country egbòogi láfíríkà la fi kó jọ ó dẹ̀ gba lab kọjá ó wà approved lórí èyíkéyìí nínú àìsàn àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni a ti lògùn sí kò lọ ni ó lọ́wọ́ ayé nú ni mi ò rórun sùn ni diabetes ni lagunlagun ni kánsà ni oríṣiríṣi àwọn àìsàn tí ò ṣe dárúkọ ẹ gbìyànjú kẹlu all in one by Sheikh Alfagba natural apps ẹ dẹ̀ má gbàgbé tó bá lẹ́ni ìpèníjà lórí spiritual problem àbí àìsàn kan ni àbí anything tó jẹ́ ìṣòro tó jẹ́ spiritual problem àbáìsàn ẹ má kàgàrà láti pe Global Dahiratu Dhikrlahi Islamic Organization health and spiritual department ẹ wọ́sọ̀pù wa lórí nọ́mbà yìí plus two seven six one two nine five six three eight nine àdúrà ló ń gbà agbára kọ́ oògùn diabetes ta fún yín ẹ lọ dán wò ọlọ́run ọba lọba tó dájú àmọ́ àwọn èèyàn ti lò tí wọ́n dúpẹ́ ọlọ́run àjọ bá yín lára mu ẹ share fídíò yìí kó go viral masalamu wa ilà lẹ́kọ̀ọ́ yìí fifteen thousand la ń ṣe promo ní nàìjíríà lọ́wọ́ one one hundred and twenty five dollar ló bá jáde ní lab a máa ń ṣe promo ẹ̀ lọ́wọ́ nàìjíríà báyìí fifteen thousand naira ẹni tó bá nídìí ẹ̀ kó wọ́sọ̀ fún wa gbogbo kọ́ńtì tó bá wù kó wà tẹ́ bá lọ wo orí péjì wa ẹ̀rì bá ṣe ń sẹ́ǹdì ẹ̀ kiri ta sẹ́ǹdì sí US ta ń káàkiri àwọn kọ́ńtì Dubai so ibi tó bá wà product yìí á dé ọ̀dọ̀ ẹ̀ ó dẹ̀ wà sealed ó wà protected bí sínú láì tààlà ọlọ́run á wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wáyé ti rí ó wà sealed powder ló wà nú ẹ̀ gbogbo ike nínú àìsàn ní mi rórun sùn ni àjẹ́ ni oṣó ni spiritual issue ni ọmọ ń sunkún gbogbo nǹkan ni àdúrà wa gba masalamu wa ilà lẹ́kọ̀ọ́.